إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوقف ملغبا أتريكاتي قفوا سواجوا النبي محمد صلى الله عليه وآله وسلم وأرى النبي وصحابه كلهم كفي كي كفي قريب بوان tíra lẹ́ọ̀tọ́rọ̀ àṣàlẹ́sà wà dìlẹ́tùhù tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà lónìí lẹ́yìn ní halqa athalitha wa thalathun yẹni pé ọgbọ̀n àti mẹ́ta níbi tí a kà lónìí nù tíra náà sheikh ni wa man kadhaba bilba'ithi kafara wa dalil qawluhu ta'ala za'ama alladhina kafaru an lan yub'athu kul bala wa لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير وأرسل الله جميع الرسل مبشرين ومنذرين والدليل قوله تعالى رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وأولهم نوح عليه السلام وآخرهم محمد صلى الله عليه وسلم والدليل على أن أولهم نوح قوله تعالى إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده شيخ الإسلام محمد بن عبد الوهاب عليه رحمة الله nínú tíra àwọn tí wọ́n pè ní al-usulu al-thalatha níbi tí a kà lónìí sheikh ni wa man kadhaba bil-ba'thi kafara sheikh ni ẹni tó bá ń pe ọjọ́ ìgbéǹde al-qiyama lẹ́yìn ikú ẹni tí ó bá ń pè ní rọ́ káfàrọ̀ ẹni yẹn ó ṣe kìfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba so lẹ́yìn túmọ̀ sí pé ọ̀kan nínú àwọn nǹkan tí yóò jẹ́ kí yẹn ọmọ jẹ́ mùsùlùmí tó yẹ pé tí yẹn bá ti takò ìdàkejì rẹ̀ tí yẹn bá ti takò tí yẹn dúró ní ìdàkejì òun náà ni ìgbàgbọ́ ní sí ọjọ́ ìgbéǹde alkiyama ẹni tó bá nígbàgbọ́ pé ọlọ́run ọba yóò gbé òun dìde tí ó jókòó nínú ẹ̀mí rẹ̀ tó rinlẹ̀ ó ń túmọ̀ sí pé ẹni yẹn ó jẹ́ ẹni tí ó ní òpó kan nínú àwọn òpó ìgbàgbọ́. E ẹni tó bá ti takò tó ṣe pé nínú ẹ̀mí rẹ̀ ni pé ó gbà pé lẹ́yìn ìgbà tí òun bá kú tán kò sí pé ọlọ́run ọba ó gbé òun dìde kankan irú ẹni yẹn ó ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba ní sheikh fi ní waman kadhaba bil ba'th ẹni tó bá ń pe ìgbédìde ní irọ́ kafara ẹni yẹn ó ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run sheikh wọn wá ní wad dalil ẹ̀rí ọ̀rọ̀ yìí qawluhu àwọn ẹ̀rí tí ó wà nínú alukur'an tó máa ń ṣàlàyé pé tíyan bá ti tako ọjọ́ ìgbìndé alukiyama ọ̀pọ̀ gidi gan lóríṣiríṣi nínú ayé alukur'an àmọ́ èyí tí sheikh mú wa òun náà ni za'ama alladhina kafaru an lan yub'athu ipe àwọn tí wọ́n ń jẹ́ kẹfìrí za'ama wọ́n pinnu alladhina kafaru àwọn tí wọ́n jẹ́ kèfèrí anla ń yọ̀bọ̀ ẹ̀sù kí a lè gbé àwọn dìde kankan yẹn ni kí wọ́n gbà pé kò sí gbéǹde kankan lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú kò sí nǹkan kan mọ́ ẹni tó bá ti kú ó ti lọ náà nìyẹn olúwa wa ni qul bala wa rabbi wa nábì sọ fún pé bala ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń ròyìn o wa rabbi fi ọlọ́run ọba búra fún wọn pé mo tún fi ọlọ́run ọba mi búra làtúbọ̀ àìsùn náà <laughs> ọlọ́wọ́n bó gbé yín dìde ó fi láà láàmù tawqid ìmọ̀ bí n bá ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ nínú èdè ni kí wọ́n ní dájúdájú ọlọ́wọ́n bó gbé yín dìde lẹ́yìn náà dájúdájú á tún fún yín ní ìròyìn pẹ̀lú tó ọlọ́run sọ fún nkàlùkù pé wọn náà rè kálukú rè wàdálìkà alàlọ́hì yẹ̀sìr olúwaníyà kọ́dà kí n gbé yín kí n tó ní kẹ́tún ṣe ìṣirò sẹ́yìn nǹkan tó rọrùn fún mi ọlọ́run jù ni ó rọrùn jù láti gbé yín dìde ni nínú àwọn ayé alukur'an gẹ́gẹ́ bí mo ṣe àwọn ayé alukur'an ọ̀pọ̀ àwọn oríṣiríṣi tọ́lọ́n màá gbé yín dìde lẹ́yìn ìgbà tẹ́ bá kú tán torí pẹ́lú mi gan kò bá máa ṣe iyèméjì pé àbó ń kú gan àmọ́ n tí òjò kó rí iyèméjì ṣe lórí ẹni pé ó ń rí àwọn èèyàn tí ń kú lójú rẹ̀ tí bá ṣe pé ń rí àwọn èèyàn tó kú ni tó ṣe pé ikú náà kàn sọ pé ó kú va yóò jiyàn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń sọ fún yàn pé ọlọ́run gbé ọ o ògèdè pé kò rí pé ọlọ́run bó ń gbìyàn dìde ọlọ́run san lẹ́sàn o kò rí pọ́lọ́run ti ń sàn yẹn lẹ́sàn kó rí fúnra rẹ̀ báyìí pé ọlọ́run ṣe yẹn lẹ́sàn yóò àtakò pé ẹ dákun tí ó kí n tí ó ti ṣẹlẹ̀ o lẹ̀ ń sọ fún wa yìí bẹ́ẹ̀ náà sì ni mùsùlùmí gbọ́dọ̀ kíyèsí ní tí yẹn fi ń jẹ́ mùsùlùmí òun náà ni kí yẹn nígbàgbọ́ sí àwọn nǹkan tí ò tí ṣẹlẹ̀ àbí nǹkan tó ṣe pé ojú yẹn ò tó ní tí ń ṣẹlẹ̀ àmójú rẹ̀ ò tó bí ká ní pé nìsín ìyà àbí ìkẹ́ ọlọ́run ọba tó wà nínú sàárè àbí ìyà ọlọ́run ọba tó wà nínú sàárè fẹ́ni tí ó bá kọtọ ọlọ́run ìkẹ́ ọlọ́run tó wà nínú sàárè fẹ́ni tó bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àìfojúrí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò mọ̀ mú wọn wò pé kò yàwó ni kò sí yàkankan nù sàárè sòrú nǹkan báyìí ní ti máa ń sòyàn di aláìgbàgbọ́ ni ẹ̀rí nínú Suratul Baqara ọlọ́run bá fi rinlẹ̀ ó ń ṣe ìrántí fún anábì sallallahu alaihi wasallam tó ń jẹ́ ìrántí fáwọn alẹ́ ọmọ yìí náà ọlọ́wọ́n bá ní alam tara ila alladhi hajja ibrahim fi rabbih an ataahu allahu almulka idh qala ibrahim rabbiya alladhi yuhyi wa yumit qala ana uhyi wa umit قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين بتمفلو ككوين إن سورة البقرة هي آية 257 مكاين بت 258 259 مفلو ككا إن بآية مكاين الله ما صفى النبي صلى الله عليه وسلم ike wa nabi ó ọba tó ṣe pé ó ń tako anabi allah ibrahim yàní pé namrud tó ń tako anabi ibrahim gbàtánà Ibrahim ń jíṣẹ́ ọlọ́run bá fún un tí ń jẹ́ kó ń pé èmi ni mò ń pààyàn ọlọ́run ló máa ń pààyàn ọlọ́run ló máa ń jiyàn ọlọ́run ọba tèmi ó máa ń pààyàn ó máa ń jiyàn Nàmúrúdù mo lè pààyàn mo lè tọ́ àná Ibrahim wá ní ọ̀dà ìdí tún sọ fún ẹni pé ọlọ́run ọba tèmi òun ló máa ń jẹ́ kí òòrùn kó jáde níbi títí bí ti ti ń yọ ọlọ́wọ́n ọba tèmi ti mọ oòrùn tí mo ń jáde láti ibi ti ń yọ ọlọ́wọ́n ọba tèmi ní mo jáde ọyá àwọn náà mú oòrùn tiẹ̀ wá láti ibi ti ti ń wọ̀ fọwọ́hìtà lẹ́dí kẹfọ́rọ́ ní ẹni tó jẹ́ aláìgbàgbọ́ yìí lọ́ba kágara kò lè ṣe ojú ti ọlọ́wọ́n ọba ní èmi ọlọ́wọ́n ọba wallahu la yahdil qawma adh ní aw kalladhi marra ala qaryatin àbí kí ọ̀rọ̀ ń tún dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ arákùnrin kan tó ṣe pé ó kọjá nínú ìlú kan wàhíyà khawiyatun ala urushiha àmọ́ ìlú yẹn ó ti da oró ó ti da oró ẹni pé ẹni yẹn ó jẹ́ ẹni tí ó ń ṣèrìn àjò lọ ó wá kọjá níbi ilé kan tí ó ti da oró ìlú yẹn ti da oró bí kíyàn ó rí pé àwọn ilé táwọn yẹn ti gbébẹ̀ tipẹ́tipẹ́ ti pó ti pẹ́ gan-an tó ṣe pé èèyàn máa rí i pé ah, àwọn èèyàn ti gbé àyàn rí àwọn àgé wọn là ń rí yìí àwọn nǹkan kan là ń rí yìí ilé ló ti wó lulẹ̀ yìí àwọn nǹkan kan tí yóò ṣàmọ rí àpẹẹrẹ pa àyàn ti gbé ibi rí ó sì tún ń rí bó ṣe tún ń wo bẹ̀ náà ó tún ń rí àwọn eegun àwọn èèyàn eegun orí eegun ẹsẹ̀ eegun apá ó sáré gbogbo ẹ̀ ah, ah. ìgbà tó kọjá mi wá dúró kọ́ọ̀lù ọwọ́ sọ báyìí pé أن yuhyi هذه الله بعد موتها. ó ní àṣọlọ́hún بقول لهم lọ́hún ṣe fẹ́ gbé àwọn ilé yìí dìde báyìí àwọn ẹni yìí tí wọ́n sì dìde báyìí torí ó ti yé ó ti gbọ́ ipe ọlọ́run ọba yóò gbé wa dìde lẹ́yìn ìgbà tá a bá ti kú tán ọlọ́run ọba nígbà tó sọ yẹn fa amata Allahu mi'ata 'amin thumma ba'atha ọlọ́run wa ní kóhun gangan kó kú síbi àyè yẹn òun náà kú lẹ́yìn ìgbà tó wá kú yẹn ó wá lo ọgọ́rùn-ún ọdún níbi tó ti kú òun thumma ba'athahu ọlọ́run tó wá tún gbé dìde pé kó dìde padà qal ọlọ́run wá sọ fún pé kam labist ìgbà mélòó ló lò níbi tó ti lò yẹn ìgbà tó tají qal ọ sọ pé labistu yawman aw ba'da yawmin ó ní bẹ́ẹ̀ pé mo lo ọjọ́ kan àbí ìdajì ọjọ́ bẹ́ẹ̀ pé yìí lò tó ọjọ́ kan gàtangàn ọlọ́run bá ní ẹ̀kọ́l bẹ́lẹ́bí sẹ̀mí àti àárín sórí ọgọ́rùn ọdún lòlú ń bí tó wà ń wò ọlọ́run wá fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó dá lójú ọlọ́run ní fanzur ila ta'amika wa sharabika lam yatasanna wo oúnjẹ tó gbé lọ́wọ́ wo nǹkan tó fẹ́ mu tó gbé lọ́wọ́ bí kí yẹn gbé tì lọ́wọ́ lápòjúwe tí yẹn gbóná bí ká ní pé yẹn gbé ráìsì lọ́wọ́ ráìsì yẹn náà ó wà nínú kúlà ọlọ́run ní sórí pé lam yatasanna sórí pé kò yí padà bó ṣe rí yẹn wọ́n ni wanzur ila khimarik ọya wanzur ila khimarik ọya wo kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn débì walinaj'alaka ayatan linnas n fẹ́ kí wọ́n náà kọ jẹ́ àmì fáwọn èèyàn ní ìwọ gẹ́gẹ́ fún ara rẹ̀ ọwá ní kọmọ wo kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ọlọ́wọ́ bá bá ṣe gbé e dìde bá ṣe so papọ̀ thumma naksuha lahman táwa ní kí egun ẹran kó bo egun yẹn falamma tabayyana lahu gbà tó ń náà rí bẹ́ẹ̀ pé rànkúnmí ẹ̀yìn kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn egun rẹ̀ ó ń so papọ̀ mọ́ra wọn ìdàtẹ́gun so papọ̀ ẹran sì bò ó bákan náà lẹ́yìn ìgbà tí ẹran bò tán awọ sì débẹ̀ ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó ṣe pòǹgàn náà rí pé kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ti ju ó ti rà á sílẹ̀ lẹ̀ tó pọ́n náà rí pé ó ti kẹ fún tó yẹ pé àwọn eyín nìkan rí ah, eyín rẹ̀ eyín kẹ́tẹ́kẹ́tẹ́ mi rè à ah, èyí tó pé ó yí òun náà bẹ́ẹ̀ ọlọ́run wá fi hàn án kẹ́tẹ́kẹ́tẹ́ eegun rẹ̀ ṣopapọ̀ lẹ́yìn ìgbà yẹn tí eegun ṣopapọ̀ tán ẹran bò lẹ́yìn ìgbà tí ẹran bò tán awọ́ bò ni kẹ́tẹ́kẹ́tẹ́ bá dún bó ṣe dún báyìí falamma tabayyana lahu gbà tóun náà fojú ara rẹ̀ rí nígbà ẹ eh, kẹ́tẹ́kẹ́tẹ́ dìde قال أعلم أن الله على كل شيء قدير ó ní ó dá mi lójú báyìí pé kò sí nǹkan tí pa Ọlọ́run ọba ọ̀ka so bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí lélẹ́yìí ó gbọ́dọ̀ dá wa lójú ìpè lẹ́yìn ìgbà tá a bá kú tán Ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò gbé wa dìde bó ṣe lè wò ká pẹ́ tó nínú sàárè yẹn so Ọlọ́run ọba gbé wa dìde kódà lára nǹkan tí Ọlọ́run ọba fi ń challenge àwọn kèfèrí ẹ̀rí pé àwọn kẹfìrí wọn ń sọ fún anabi sallallahu alaihi wasallam pé àwọn aba'una al-awwalun pé à ah, àwọn bàbá ńlá wa tí wọ́n ti lọ tán jẹ́ ní àkọ́kọ́ sáwọn náà ọlọ́run tún gbé wọn dìde ọlọ́run ni qul innal awwalina wal akhirin lamajmu'una ila miqati yawmin ma'lum lùwà ní sọ fún wọn ipe jẹ́ dá wọn lójú pé àtàwọn tí wọ́n ti kọjá lọ́nà àwọn bàbá yìí àtàwọn tí wọ́n tún lọ kẹ́yìn tẹ́yìn náà tó bá láyé òun gbogbo wọn pátápátá la majmu'una ila miqati yawmin ma'lum ọlọ́wọ́n bó kó gbogbo wọn dìde yóò pa wọn pọ̀ wọn ó dúró síbi àyè tọ́lọ́wọ́n bá bá fẹ́ gbé wọn dé tó bá jẹ́ ọjọ́ ìgbìn al-qiyama ọlọ́wọ́n yóò wá san wọn ní ẹ̀san wọn ìyẹn ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò wà nínú àdìsọ́kàn rẹ̀ ìpínlẹ̀ ìgbà tí a bá kú tán ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò gbé wa dìde o so láti ṣe ìṣirò iṣẹ́ wa so bákan náà wọ́n bá tún lọ léwonú suratul baqara suratul baqara abẹ suratul kahf ti suratul baqara ni mo dá kọ́ lẹ́ẹ̀kan ní suratul kahf aya thirty seven ẹ̀rí pé tí sheikh fẹ́ gbé tó fẹ́ mú jáde níbi ìgàgà òun ni pé èèyàn gbọ́dọ̀ ní iyèméjì èèyàn sì gbọ́dọ̀ pé nírọ́ ọjọ́ ìgbéǹde èèyàn gbọ́dọ̀ pé nírọ́ sì gbọ́dọ̀ ní iyèméjì ní ipa rẹ̀ náà ni sheikh fi ni wa man kadhaba bil ba'thi kafara ẹni tó bá ilé pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nírọ́ ń tó ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba o inú suratul kahf ọlọ́run subhanahu wa ta'ala ó ń jẹ́ kún yí suratul kahf láti àyà 32 ọlọ́run ọba ni wadhrib lahum mathala rajulayn olúwa ni wà اضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وخففناهم بنخل وجعلنا بينهما زرعا Olúwa ní ṣàlàyé fún wọn àpèjúwe àwọn èèyàn méjì kan tó ṣe pé ọ̀kan nínú àwọn méjèèjì ọ̀rẹ́ làwọn méjèèjì àmẹ́nìkan bẹ tó ṣe pé òun wá ní oko kódò oko rẹ̀ yẹn oko méjì lónìí àwọn ìnàbù wà ń bẹ́ẹ̀ àwọn làbídùn wà ń bẹ àwọn irúgbìn oríṣiríṣiríṣiríṣi náà ló wà ń bẹ ọlọ́ọ̀bá ni kiltal jannatayni atat ukuluha atat ukulaha walam tadhlim minhu shay'an wa fajjarna khilalaha nahra olúwa ní iṣẹ́ rí oko méjèèjì ọgbà oko yẹn tẹ́nìkan níhun ọgbà oko méjèèjì tẹ́nìyẹn ní àwọn nǹkan tí yẹn máa ń jẹ ń bẹ ọ ń jáde lóríṣiríṣi kò fẹ́ jẹ tí ní rí jẹ ń bẹ kódà ní àárín oko yẹn ọlọ́wọ́ bá ó kẹ́ ènìyàn débi pé kìí ṣe pé òun ní ó tún wọn mi sí ìṣẹ́lẹ̀ rú ti wà ń pé yóò ma sàn rẹ̀ ni kò nídìí kọ́mọ lóhun ṣe irrigation kankan omi ó kàn máa yọ níbẹ̀ yóò sì yóò ma yọ àwọn oko òun yóò sì tutù yóò mi bó ṣe fẹ́ ọlọ́wọ́ bá ní faqala li sahibihi ní bá ń sọ fẹ́ni kejì rẹ̀ tó ń wò ní wa huwa yuhawiruhu ó ń bá sọ̀rọ̀ ó ní ana aktharu minka malan wa a'izzu nafaran ó ní mo lówó jù ọ lọ mo pàtàkì jù ọ lọ gbàtó sọ yẹn tán wa dakhala jannatahu ó wá tún wọnú ọgbà oko yẹn wa huwa zalimun li nafsihi ó ti bẹ̀rẹ̀ sí ṣàbùsí fún rẹ̀ kí tó fẹ́ sí fún rẹ̀ ni pé قال ما أظن أن تبيد هذه أبدا ó ní dúkìá yóò lè parẹ́ mọ́ láéláé owó mi yóò lè tán oko yóò lè tán ó wá tún ní wa ma adhunnu as-sa'ata qa'imatan ìyẹn rò pé ayé ó dé ayé ó parẹ́ rò pé ọlọ́wọ́n bó gbé wá dìde má wala in rudditu ila rabbi la ajidanna khayran minha munqaliban kódà tí n bá tiẹ̀ tó ń padà sọ́dọ̀ gan dáadáa ní tó ń bá ń gan yẹn ni pé ìgbéǹde ń ó ti ń ṣe méjì lérí ẹ̀ <laughs> qala lahu sahibuhu ẹnì kejì rẹ̀ wá ń sọ fún un wa huwa yuhawiruhu òun náà ń bá sọ̀rọ̀ ó ní akafarta billadhi khalaqak <laughs> ṣé ìsìnkú fẹ́ máa ṣe kìfèrí sọba tó dá ọ báyìí ṣé ipò ń ṣaláì mòrè ya kìfèrí sọba tó dá ọ bí tí mo fẹ́ lò gàgà nìyẹn ipe ẹni tó bá ti ń ṣiyèméjì lórí ìgbéǹde ìjọgbéǹde alkiyama ẹni yẹn ó ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba ni èèyàn gbọ́dọ̀ ṣe méjì pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́ alkiyama náà ni fi rinlẹ̀ ìpẹ́ tó bá ti ń ṣe méjì lórí ọjọ́ gbèǹde alkiyama ẹni yẹn ó ti ń ṣe kẹfìrí pẹ̀lú ni wọ́n sì mú ẹ̀rí wá sọ̀rí mìíràn tún láti inú so bákan sheikh tún bá ọ̀rọ̀ lọ sheikh ni wa arsalallahu jami arusuli mubashirina wa munzirin ipe allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ gbogbo àwọn òjíṣẹ́ sí wa wa arsalallahu jami arusul ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ mubashirin tí kan jẹni tí ó máa fúnni ní ìròdùnú wa munzirin kan jẹni tí ó sì máa kìlọ̀ fúnni ẹ̀rí sheikh ń sàlàyé tí ń jẹ́ ojúlówó ojúṣe àwọn ànábì ọlọ́run ọba ojúlówó iṣẹ́ wọn tí wọ́n á ṣe pàtàkì wọn lórílẹ̀ ayé àwọn tó bá jẹ́ ànábì ọlọ́run òun náà ni mubashirin kí wọ́n fún àwọn èèyàn níròyìn ìdùnnú wa mundhirin kí wọ́n kìlọ̀ nítorí fàyà ọlọ́run bá fáwọn ènìyàn sheikh wa ni wa dalil sheikh ni ẹ̀rí ọ̀rọ̀ yìí qawluhu ta'ala ọlọ́run bá lọ sọ pé rusulan àwọn òjíṣẹ́ mubashirin mo ṣe wọ́n ní ẹni tó ṣe pé wọ́n máa kìlọ̀ ìyà fáwọn ènìyàn wa mundirin wọ́n jẹ́ mubashirin wọ́n jẹ́ tí ó ma fún àwọn ènìyàn ní ròdùnú wa mundirin wọ́n jẹ́ tí ó ma kìlọ̀ fáwọn ènìyàn la'alla yakuna linnasi ala Allahi hujja òun ni kí ọmọ ènìyàn kọ́mọ̀ ní àwíjàre kankan lọ́dọ̀ Ọlọ́run Ọba máa ẹ̀wọ̀n táwọn òjíṣẹ́ wá sí láyé nù kéèyàn má bàa lè ní àwíjàre pé mi gbọ́ ni mi mọ̀ ni kò sí yẹn Ọlọ́run fẹ́ gé àwọn excuses tí ọmọ ènìyàn ò ní lọ́dọ̀ rẹ̀ àwíjàre tẹ́fẹ́ wí lọ́dọ̀ gbìndà kìyàmà lọ́lọ́run ní pé ìfẹ́ kẹrí nǹkan kan wí tí ó máa jí àwíjàre fún yín yẹn ni pé ẹni tí ó bá jíyà gan níjọ́ yẹn òun náà yóò rí pé á òun jíyà pé òun sí òun ni pé mi mi mà ní ọjọ́ kò ní mi yẹn ọlọ́run ti rán àwọn òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ kọ́lá àwọn tó ń jẹ́ àwọn ọlọ́run bá rán òjíṣẹ́ tiwọn náà sí wọn nuuxun alayhi salam ẹni tó wá ń jẹ ní àkọ́kọ́ nínú wọn ọ̀nà ni ànábì nuux wa akhiruhum yẹni pé ẹni àkọ́kọ́ nínú àwọn ànábì ọlọ́run ọ̀nà ni ànábì nuux alayhi salam tàbá ní pé ànábì nuux òun ni ẹni àkọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nínú àwọn òjíṣẹ́ ni àmọ́ nínú àwọn ànábì ọlọ́run tàbá ní pé àwọn ànábì ọlọ́run anabi adam aleyhisselam òun ni àkọ́kọ́ anabi àmọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò tí ì pa wọ́n láṣẹ ndí kí wọ́n máa lọ lè jẹ́ iṣẹ́ yìí fáwọn ènìyàn kò tí ì pa wọ́n láṣẹ bóyá ni pé nǹkan tó kàn pa wọ́n láṣẹ ni pé kí wọ́n máa jẹ́ ànábì ọlọ́wọ́n ọba ọlọ́run sì fún wọn ní ọ̀nà tí wọ́n máa gbà sí òun àmọ́ ká sọ pé tọ̀ ẹ máa kìlọ̀ fáwọn èèyàn kò tí ì sí nǹkan tí wọ́n ń kìlọ̀ tó máa ń ṣe wáàsí fáwọn èèyàn fún títí tó fi di àsìkò nàbíyọ́lọ́hì Nuh alayhi salam ó túmọ̀ sí pé ìgbàgbọ́ ló wà lórílẹ̀ ayé láti gbà tọ́lọ́run ti dá ànábì Adam kò sí ti ń jẹ́ ẹbọ títí tó fi di orí àwọn ànábì Nuh òun náà ni àṣìṣe láńlá ni kí wọ́n máa sọ pé ànábì kí wọ́n máa sọ pé ẹ̀sìn àbáláyé ìpìyẹ̀bọ ní jẹ́ bẹ́ẹ̀ ah al-iman ìgbàgbọ́ náà ni ẹ̀sìn àbáláyé ẹbọ ẹ̀sìn tó ṣẹ́rí wá bá ìgbàgbọ́ ni torí pé ọlọ́run ọba dá ọmọ ẹ̀dá mẹ́nìyàn lẹ́ni mímọ́ lẹ́ni tí ó nígbàgbọ́ ni látòrí anábì adam kò wá sí wàhálà ẹbọ kò sí fìtínà ẹbọ ìsìnkàmí lẹ́yìn ọlọ́run àfi àsìkò anábì Nuh eléyìí clear nínú ayàtàfẹ́kà yìí òun náà ni pé sheikh ni wàdẹ́lẹ́ ẹ̀rí tàfimọ̀ pé alá anna awwalahum ikú ẹni àkọ́kọ́ nínú àwọn ànábì ọlọ́run lànábì Nuh òun náà ni ọlọ́run bá ní inna awhayna ilayka kama awhayna ila Nuhin wan nabiyyina min ba'dihi olùwọ́ bá ní aránṣẹ́ sí ìwọ ànábì sallallahu alayhi wa sallam kama awhayna ila Nuh gẹ́gẹ́ bá sí ránṣẹ́ sí ànábì Nuh wan nabiyyina min ba'dihi wan nabiyyina min ba'dihi àtàwọn ànábì ọlọ́run tí wọ́n tún wá lẹ́yìn rẹ̀ ló wá ní àwọn aránṣẹ́ sí wọn sobi tí sheikh fẹ́ lómi ẹni pé wan nabiyyin min ba'dihi àtàwọn ànábì ọlọ́run ọba tí wọ́n wá lẹ́yìn rẹ̀ omi pé ànábì Nuh alayhi salam òun náà ni àkọ́kọ́ àwọn ànábì ọlọ́run ọba pé àwọn òjíṣẹ́ tí wọ́n ń jíṣẹ́ tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn ẹ̀ rí i pé eléyìí ó clear látara iṣẹ́ tí ànábì Nuh jẹ́ náà ni ọlọ́run bá ní inna arsalna nuhan ila qawmihi an anziri qawmaka min qabli an ya'tiyahum adhabun alim sòlùkù olúwa ní àárín ànábì Nuhu níṣẹ́ kíkọ̀rọ̀ lè bá wọn ìjọ rẹ̀ kó kìlọ̀ fún wọn síwájú kí ìyà ọlọ́run ọba tó dé ó sì pè wọn ó kìlọ̀ fún wọn kọ́rọ̀ ọlọ́run ọba jẹ́ kó yé wa pé n tó fi jíṣẹ́ nǹkan bíi ọgọ́rùn-ún ọdún mẹ́sàn-án àti àádọ́ta ẹni pé nine hundred and fifty years náà ló fi jíṣẹ́ fáwọn èèyàn Allahu Akbar kọ́lọ́mọba kó bá san àwọn ànábì rẹ̀ kó bá san wọn ní ẹ̀san rẹ̀ kọ́lọ́mọba kó bá dúpẹ́ fún wọn. ànábì sallallahu alayhi wa sallam òun wá ní ìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́wọ́n ọba sheikh omu eléyìí ń wá ní sheikh muhammadu bin abdullahi alayhi rahmatullah torí ń gbà tó ń wí ni pé wọ́n ní wa awwalahum Nuh wọ́n ní àkọ́kọ́ àwọn ànábì ọlọ́wọ́n náà ní ànábì Nuh alayhi salam wọ́n ní wa akhiruhum muhammadun sallallahu alayhi wa sallam wọ́n ní ẹni tó jẹ́ ní ìgbẹ̀yìn wọn onáni ànábì wa muhammad wọ́n mú ẹ̀rí wá pé wà dalil ẹ̀rí ala anna awwalahum pé ní àkọ́kọ́ wọn ni Nuh lànàbí Nuh ipò jíṣẹ́ àkọ́kọ́ ní ànàbí Nuh wọ́n mẹ́rí wá pé inna awhayna ilayka kama awhayna ila Nuhin wan nabiyyina min ba'dihi àmì ẹ̀rí tó jẹ́ ká mọ̀ pé ànàbí sallallahu alaihi wasallam ولكن رسول الله وخاتم النبيين olúwa ní máa kana muhammadun aba ahadin ní alẹ́bí muhammad kò kí ń ṣe bàbá ẹni kankan nínú yíò min rijalikum ní àwọn ẹ̀yìn inú àwọn ẹ̀yìn èèyàn walakin rasulallah òjíṣẹ́ ọlọ́run ní anabi sallallahu alaihi wasallam jẹ́ wa khataman nabijin ó sì jẹ́ òpin àwọn anabi ọlọ́run ọba wa kana allah ọlọ́run ọba ní wa khatama nabiyyin òun náà ní òpin àwọn ànábì ọlọ́run ọba ó mi pé bí sheikh ṣe sọ ẹ̀rí pé ànábì ní òpin àwọn ànábì ọlọ́run òun náà ti wà ní ilẹ̀ ń bẹ̀ ó wà ní al-Qur'an sheikh ní wa kullu gbogbo ìjọ kọ̀ọ̀kan ba'athallahu ilayha rusulan tọ́lọ́mbà rán òjíṣẹ́ sí wọn tó àwọn òjíṣẹ́ sí wọn min Nuhin látòrí ànábì Nuh ila Muhammadin tó fi wa Muhammad ya'muruhum in ta ma ń pa àwọn yẹn láṣẹ bi ibadati Allahi wahda wọn náà ni pé ẹ máa sin lọ́wọ́ nìkan oṣù wọn mú ayé al-Qur'an wa wọn ni wa dalil wọn ni ẹ̀rí ọ̀rọ̀ yìí qawluhu ta'ala wọn ni wàyẹ̀ ni ya'muruhum wọn máa pa àwọn yẹn láṣẹ bi ibadati Allahi wahda kọ́ máa sin nìkan wọ́n ni ahum àni ibadati taghut wọ́n sì máa kọ̀ fáwọn yẹn pé kán jìnnà sí ìmáa ṣin òòsà bí kán máa so wọn máa ń kìlọ̀ fáwọn èèyàn kí ẹ má bọ òòṣà ẹ̀wọ̀n kan omi pé tẹ bá rántí ní a pé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba nǹkan méjì náà kí fún àwọn ènìyàn ní dùnú àwọn oníwọ́n fún ní dùnú àwọn náà làwọn tó bá ṣe pé àwọn tó bá ń sin lọ́wọ́n ọba nìkan oṣù àwọn anna lahum jannatun tajri min ta'tiha al-anhar pé ah anna lahum jannatin pé aljanna ó jẹ́ tiyín wọn àfáwọn èèyàn nírú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn tó bá ti kọ̀ tó yẹ pé wọ́n ń sin òòṣà àwọn òjíṣẹ́ ọlọ́run àbọ̀ bá ń bọ nǹkan mi wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ó dìde láti máa kọ̀ fún wọn ahum ani ibadati taghut wọn ni sin taghut sheikh wa wa dalil ẹ̀rí ọ̀rọ̀ yìí qawluhu ta'ala ọlọ́run bá sọ báyìí pé walaqad ba'athna fi kulli ummatin rasulan olúwa ní dájúdájú àwọn ọlọ́run a máa ń gbé dìde láàrin àlèhùnmá kọ̀ọ̀kan rasulan òjíṣẹ́ ani ibudullah àṣetá pàwọn náà nìkan máa sin ọlọ́run nìkan oṣù ẹ̀wọ̀n kan kan sin ọlọ́run nìkan oṣù wàṣítẹ́nibó taghut kan jìnà sí ti ń jẹ́ òòṣà sínsìn kan jìnà sí tọ́ ó mì pé ayal Qur'an ó fi rinlẹ̀ ipe tí gbogbo àwọn òjíṣẹ́ látòrí anabi nuh tóbi dédé anabi sallallahu alaihi wasallam tí wọ́n á ṣe náà ni pé láti wá kọ́ àwọn èèyàn báwo ni wọ́n ṣe sin lọ́wọ́ nìkan oṣù láti wá kọ́ fáwọn èèyàn báwo ni wọ́n ṣe ní máa sin nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́wọ́n ọba tí ń jẹ́ tọ́gùt sheikh islam Taymiyya rahimahullah wọ́n mú ọ̀rọ̀ yìí wá láti fi kọ́ gbogbo ẹni tó bá fẹ́ ṣe wáàsí láti fi kọ́ ìpín tó yẹ kó pàtàkì lọ́dọ̀ rẹ̀ òun náà ni báwo ni àwọn èèyàn ni wọ́n ṣe dá ẹbọ mà gbogbo ọ̀nà tí ẹbọ máa ń gbà wá níbi rògbòbíyà níbi àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá ń ṣe àfa gbọ́dọ̀ ní ìkólé kan láti ṣàlàyé rẹ̀ fáwọn mùsùlùmí pàtàkì jùlọ nínú àwùjọ tá wà yìí nínú ìṣẹ̀mí tá ń ṣe lásìkò yìí bákan náà al-uluhiyya ìsìn lọ́hùn báwo ṣe máa gbé gbogbo ìjọsìn yẹn fún Ọlọ́hun Ọba ilé jẹ́ ojúṣe àwọn ànábì ọlọ́run ẹni tó bá fẹ́ jẹ́ afọ́niwàásí náà ilé gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó kà ní tí ó máa jẹ́ àkàkún fún ní gbogbo ìgbà ṣùgbọ́n kan náà alasima wa sifat àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ọlọ́run ọba ẹni tó bá fẹ́ jẹ́ oníwàásí gidi tí ó jẹ́ ẹni tó fẹ́ rìn lànà tí àwọn ànábì ọlọ́run ọba rìn òun náà gbọ́dọ̀ jẹ́ pé ẹni tí ó máa ṣe àwọn àlàyé yìí fún àwọn èèyàn ẹ̀rí náà ni ọlọ́run ọba ń sọ pé ká ọmọ yìí pé kúl adìrẹ́ ìlà wọn nàbí sọ fún wọn pé èmi mò ń pè yín pé kẹ́ wá sin ọlọ́run ọba ni o ala basiratin pẹ̀lú ìmọ̀ tó dájú ana wa mani taba'ani èmi ànábì mo ṣe ń pè yín nìyẹn ẹni tó bá fẹ́ tẹ̀lé mi bóun ló ṣe máa pè yín nìyẹn nínú àwọn ẹni tó bá fẹ́ jẹ́ olùpèpè òdodo wa subhanallah mímọ́ ọlọ́run wa ma ana minal mushrikin èmi ànábì mi ò ṣẹbọ o ìyìn pẹ̀lú ẹlẹ́bọ mi gan ìṣẹbọ ó túmọ̀ sí pé mùsùlùmí ọgbọ́dọ̀ máa pe àkíyèsí àwọn ènìyàn sí ń tánpè ní ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run torí tó ṣòro tó lè ba ayé wọn àti alkiyama wọn jẹ́ ni bẹ́ẹ̀ sì ni ojúṣe àwọn ànábì ọlọ́run náà ni kí wọ́n máa ṣàlàyé tí yóò ba ayé yàn jẹ́ àti alkiyama yàn jẹ́ kọ́lọ́run bá kí ó ṣàánú wa o kò ṣe wà lẹ́ni tí ó gbọ́ òdodo tí ó lè máa tẹ̀lé kó má sì wá ní onífẹ̀ẹ́ nú tí ó lòdòdó ńlẹ̀ tí ó yá fún kọ́lọ́run kọ́ mọ́ ṣàṣàánú fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك